ẹni kó gbẹ́nu dákẹ́ ẹ bá ti ẹ̀rọ ju díẹ̀ náà kẹ́gbọ́ra yín yé náà. kí ló wá dé náà kí ló fàjà kú àkátá pẹ̀lẹ́pẹ̀lẹ́ dánwọ́ yín o ẹ ṣera yín lọ́kàn èé e. pẹ̀lẹ́pẹ̀lẹ́ dánwọ́ yín o ẹ ṣera yín lọ́kàn èé e. ìjà òwe. ọ̀rọ̀ yìí ni àbí kí n la ṣèbọ́jọ́ kan náà lẹ wáyé kan lẹ ti jáde ìyá kan ló ṣọlọ́kọ̀ yín wáyé tẹ̀lé tẹ̀lé ṣálẹ̀ wáyé ẹ ṣera yín lóṣùṣù ọwọ́ ẹ má jàjàǹtúkà ìjà kì í bímọ ire. táyé lólu ẹ má jà o. ìjà ọ̀dọ́ la o. ọmọ kan ìdè ẹ má jà o. ìjà kò máa pé o rárá o. táyé lólu ẹ má jà o. kò dọ́là. àbá àbá tó á lè àjùbà fún rẹ̀ èèyàn ti jàpò gbogbogbò eléèrè àbá ò. sẹ́yìn. lẹ́yìn kò sí ọkọ̀ bàbá. kí ni nǹkan tó wà ní pọ́s tó mú dání. bàbá kò sí ọkọ̀ ń bẹ̀. òjá wo ni sábà ní kò gbé pọ́s tó wà lọ́wọ́ ìjáde. a rí ẹni kò sẹ́rù kankan bẹ̀. ṣé ìwọ ara yìí. bàbá ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ pọ́ọ̀tì yìí a rí ní park ó jábọ́ lọ́wọ́ bọ̀bọ́ yẹn mo dẹ̀ ní kí n mú wá sọ́fíìsì kí wọ́n á fún yín. yẹ́rì pé ti yá òwe ni yẹ́rì pé yóò rí iṣẹ́ yín ẹ̀rọ pé mi rí gbogbo display dan display bí látàárọ̀ látòkè ni ẹ̀yin ẹ̀yin ẹ̀yin olóòtú ẹ̀yin wèrè yìí ẹ ti lọ dín nǹkan kí ló ṣe yín náà kí ẹ fẹ́ tí mo ti ṣe fún yín mo fún yín níbi dára máa sùn mo fún yín lọ́jà dára máa tà kẹ́lẹ́ máa pawó lẹ́jìtì lèmi fẹ́ náà kí gbogbo ní burúkú yìí kọ́lé láwọn ọmọ yìí bá lọ ń jáde àwọn ọmọ yìí bá lọ ń ṣe lọ́ṣẹ bá lọ́ṣẹ àwọn lọ́ṣẹ kòkó bá wa ṣàṣùn kí ló ṣẹlẹ̀ gangan. ẹ jẹ́ kó yín pé o ẹ jẹ́ kó yín pé o nǹkan oníṣẹ́ ni mo ń bá wọ̀ náà. ẹ ìwọ wọn ló ṣì o tiẹ̀ ti wá mu nígbó nìkan o mú mọ̀ nkele o tún mú pọ̀pọ̀ mọ́ ṣé o sì wé ni. ààrẹ bàbá àpòpọ̀ tó wà lẹ́nu mo ṣe ń tà. ẹ jẹ́ kó yí pé lẹ́jìtì lèmi fẹ́ o lẹ́jìtì lèmi fẹ́ o. dápọ̀ sí padà sí páàkì in case tẹ́lẹ̀ tó ní bá bẹ̀ paramount ẹ kó ìbúrú kúkú wá jíbi jọ. sọ fún ẹ sọ fún ẹ. ẹ ṣáà dáàbò jọ kọ́lẹ́kọ́ ìwájú àwọn àtàlẹ́ tí ń ṣe wọ́n rán wọ́n rán èyí dá padà sí báàkì jẹ. bóyá ọmọ ẹ̀mẹ́ kẹ́ni yìí. Thank you. Kenny kí ló dé tó change channel yẹn ọ̀tún wa awẹ́ pé mo like àti máa wo program yìí òun dẹ̀ ni mò ń right àti lọ change ẹ̀ kí ni problem ẹ̀ ná. bọ́ Táíwò ṣé kò sí tv nínú rúùmù ẹ̀ ni. ṣé mo pé jẹ́jẹ́ mi ni mo jókòó sí bí báyìí o nítorí wàhálà yìí ni mo ṣe fi ẹ́ sílẹ̀ nínú ilé tí mo wá síbí ó dẹ̀ right ó wá síbí bá kí ọ̀sẹ̀ òṣì ẹ méjì ó kúrò níbi tó wà ó wá jókòó síbi wá ń change channel mọ̀ mi lójú mi mi ìfẹ́ wàhálà mò ń sọ fún ẹ o. ẹ ṣó rò pé ìwọ nìkan ló wà nílé yìí. no ṣé ìwọ nìkan ló wà nílé yìí ni torí tèmi ló ṣe wá síbí ò fẹ́ wàhálà ẹ bí ẹ kò torí pé mo ti dé bínsìn kó tún wá lọ sínú rúùmù kó lọ máa wo nǹkan tó bá fẹ́ wò. mo ti rí ìsìn pé o ní problem serious problem dẹ̀ ló ní ṣọ́ọ̀rẹ́ ẹ̀ mo sọ fún ẹ kẹ́ni mi ìfẹ́ wàhálà o. ti ṣe padà síbi tó ti ń bọ̀ mi ìfẹ́ wàhálà o. ẹ kú ẹsẹ̀ òṣì. Táíwò ó dàbí kó fẹ́ bẹ̀rẹ̀ kó jẹ́ kí á pè fún mi. ṣọ́ni gbogbo ariwo tó ń pa yìí ó ń fọ́ mi lórí seriously èmi ò dé láìpẹ́ wàhálà ó dàbí ẹni pé o ní paracetamol. èmi ní paracetamol wọ́n tún jẹ́ ẹgbẹ́ ti yàgbèrè àbí ah, Táíwò tọ́wọ́ ah, ah. sí ìwé lẹ́yìn pé mo jáwèé. ṣáàfiwá kà pípà làkà ẹ dẹ̀ ti sọ fún lẹ́tà ẹ̀kọ́ oúnjẹ ti jiná ẹ wá lọ jẹun ẹ ṣáà ní kéèmì àtàwọn ọmọ wa ti tàkà wá jókòó ó yá ẹ máa sọ nǹkan tó fẹ́ sọ à ń gbọ́ àti dé my dear òótọ́ ọ̀rọ̀ báyìí kò ní ní ká má sọ ọ́n hmm? inú mi ò dùn rárá rárá rárá àwọn ọmọ èyí ni ò dẹ̀ dùn mí nù sórí tí n bá wọlé tí n bá fi jẹun mo ń lọ sí bedroom straight ni ó ṣeé ṣe kí n má lè bá wọn sọ ohun tí mò ń sọ yìí mo ṣe nìkan àbá mi kí ló dé. Mm -hmm gbogbo pálapàla ìwà tẹ́ ẹ̀ ń hù ẹ refuse láti jáwọ́ níjẹ́ ò lè fẹ́ ṣe lè dà ẹ́ àbí ìyá yín sọ fún yín pé ẹ ní bàbá mi. èwo lẹ́yìn tí wọ́n á sọ. mo ní láti bí wọ́n torí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta nísìnyẹn ti sọra yín dàjẹ́ papọ̀ ẹ ẹ̀ lè bára yín wí mọ́ ìyá ò lè bọ́mọ wí mọ́ ẹ́ ṣó dáa kí n travel kí n máa bọ̀ kọ́kọ́ mi máa balẹ̀ káwọn ọmọ mi ti turn ilé upside down hmm. lẹ́yìn obìnrin ẹ dẹ̀ mọ ipò mi ní society yìí pẹ̀lú wà pálapàla tẹ̀ ń hù yìí ẹ wá gbọ́ wọ́n ní lèmi fẹ́ fún yín o wọ́n ní gidi ṣé tí ẹ bá jáwọ́ nu pálapàla yìí ẹ kàn dínú yọ ẹ kàn dínú yọ kí ló dé tẹ́ ẹ jáde láti inú ìyá kan ṣoṣo lè hùwà pálapàla yìí èmi ò lè take any longer tẹ́ ẹ bá dẹ̀ jáwọ́ nú máa travel máa fẹ̀yìn àti ìyá yín sílẹ̀ ń bí permanently ah, ah. ẹgbẹ́ mi any rubbish tẹ́ bá tún ṣe nulẹ̀ yìí ẹ rí the other side of me ẹni ṣe ń dá mi. ẹ̀ẹ́dẹ̀ ni ṣe ṣe bẹ́ẹ̀ ni wọ́n bá tọrọ èyí tó bá kú. ó dìde tàrí kọ̀ọ̀kan. Hmm. ìkọ́wọ́ ló wọlé fún kan. èmi mọ̀ pé aláṣẹ ló wà máa ṣe àárẹ̀. ìjà odò. ẹ eh, màmá màmá kí ló dé sójú òtọ̀nà fún yín ni ah, ṣé ọ̀tá ajẹ́lẹ̀ yín ni àbójú ẹ̀gbọ́n ẹ̀ tí ìdàgbà tó ká má pé bóyá ojú yín ti fọ́ dànù ẹ ríran ẹ̀yin ò rí store tó wà lẹ́ẹ̀mí báyìí ẹ̀yin ò rí iléeṣẹ́ iyebíye tá a gbé sílẹ̀ níbàyìí ẹ wá gbẹ̀gbà oṣù ẹ ẹgbẹ́ sílẹ̀ ń tàgbà kí ló dé kí lẹ fẹ́ kí ló tẹ̀lé sí. akẹ́kọ̀ọ́ ọmọ mi ni àbò ó jẹ ìgbà. ní kí ni kí ni màmá ẹ̀ síbí bàjẹ́ ẹ̀ gbèjì sílẹ̀ ẹ̀ lè pàtẹ

ilé àárẹ̀ láyé wọ́n ti rán àárẹ̀ lè gbẹ̀ lórí ìtàgé. àwọn àtọ́gbá ní àpà ọmọ báàbò ṣàfihàn ọgbà yìí jẹ ọgbà yìí wà láyé wà láyé wà láyé wà lóde tá tẹ. bá a bá lẹ o. ọ̀pá yóò wọ́n lọ́wọ́ kára. ọmọ náà ló mọ tán bọ́ọ̀lù níwọ̀. láyì yànyànyàn yéèyè. kí ni mo rí burúkú tó ṣe. ó yà wèrè ní ẹ̀mí lé mo fẹ́ máa ṣàlàyé bíi pé mi ò fẹ́ kẹ́ máa fa sìgá ní public place. àyà ń rìn mí ni bàbá ẹ má bì. orí ẹ kúrú eré ìwádìí gẹ́gẹ́ bíi tọ́mtọ́m tọ́mtọ́m táyà fi ń kílẹ̀. obìnrin sọ̀rọ̀ ló jẹ́ kí n kábọ̀ ẹ̀rọ ìgbìmọ̀ burúkú sí wíṣà ṣé èmi ni mo bẹ sọ̀rọ̀ tó ṣe tó. pàdé gbòòlẹ̀ ọ̀gá ń bá àwọn òun gara ṣé tó yẹ pé ìyá ìfi wàṣọ Rihanna ó ti wọn bàtà Beyonce ó wá ń ga àwọn òun gara ó dà bó ṣe wà ẹ́ ọmọ alápá ni. ìyá ẹ̀ ó dà ó wà ẹ́ báwo ni ilé ọ̀gá wọ́n bẹ̀ ọmọ bá ní wọ́n ó yàtọ̀ sáwọn ọmọ takuntakun wọ́n bẹ̀ báwo ọmọ lè ọ̀dálì Simbi, bá ṣe noodles kó fẹ̀yìn méjì sí, má jẹ́ iyan kó bẹ́ẹ̀ lẹ́yìn. Simbi. Um, jọ̀ọ́ Mama prefer kó bá mi rice white rice um, turkey preferably okay. with um, jẹ́ sauce yẹn wà spicy just tètè bá mi ṣe ọmọ kó mo ní ọ̀sán. thank you. bẹ́ẹ̀ni wá ìtumọ̀ gbogbo wèrè gan ó dẹ̀ ń ṣe yes ma yes ma Oh then ń Ah. kí ló dé ṣé ebi ò èmi kọ́ mo sọ fẹ́ kókó lọ́wọ́ mi ṣe nǹkan sí wọ́n yes ma yes ma Ah. wo ni kí ni má bínú ọ̀gbẹ́ni lọ ṣe mo ní kó bá mi ṣe ògbó ọ̀wé ìṣá. jọ̀ọ́ mi ṣe ráìsì mo ní kó bá mi ṣe tètè ṣubú. Simbi mọ Simbi Simbi lọ ṣe nǹkan mo ní kó ṣe nísinsìnyí. Simbi Simbi mama Simbi mama Simbi Simbi make sure pé o tètè ṣe ráìsì ẹ̀ ṣọ́gbọ́n mi. ọmọ yóò tiẹ̀ mọ kankan. àwọn ọmọ gbẹ́ náà sórí biko putidani ushoige awe ebusinalaja ọkọ̀ máa ń balẹ̀ gan kò máa ń wá síta anytime tó bá wọ̀n. ọ̀nà náà ẹ̀rù tiẹ̀ kì í gbà yín pé tó bá dọ̀kọ̀ tó wá bẹ̀ kò kọ̀ bá mi tí mò ń pọ̀n kiri ní ọ̀pọ̀ mọ́kàn báwo ni màá fi. well <laughs> mo tiẹ̀ trust ẹ̀ náà wọn pé ìwọ̀gàn ò ní fẹ́ try. yeah you are right ṣe fi máa tẹ̀yàn o ò lè try rẹ̀ because ìwọ náà mẹ́ni tó ní. ọmọ ọmọ tó ń sọ̀rọ̀ sí madam ẹni tí wọ́n ní ẹni tọ́ọ̀nù wo ní dáadáa i am not your friend mo ṣe kejì ẹ o ò lè ṣe kọ́kọ́ fèlú o ò ní halẹ̀ mọ́ mi o ò lè dúró wájú mi kó máa sọ kẹ́rù bàbá. <laughs> madam You're in-law that... I am not that kind of a man. Kí ni? Kí ni àkú? Ike ní ó tẹnu òdì tẹ́gbọ́n látẹ̀kan lọ́wọ́ tẹ́pẹ́pẹ́ ìdílé yìí. Onákan mú un tẹ, àbójú ń dùn. Ló tẹ́ kí ni látẹ̀kan? Wọ́n lálẹ́ òye. Ọ̀dọ̀ àmọ́ ìlú. Àwọn kan ní àbí ìwé ń tààrí ní ìdáhùn kí ni ọ̀gá àtàwọn ọmọ wọn fà lọ́sàn tó fi di pé ọ̀gá ń pariwo máa wọn ọmọ tó tó bá wọn. ṣé làwọn ẹbí ni o ọmọ ènìyàn kúnlẹ̀ lásán ni o. mi ò mọ̀ káwọn ọmọ orin dì tó bá wọn. lórí ìkúnlẹ̀. kọkúnlẹ̀ àwọn ẹkún wọn rìn dì. yọjọ lójú. Hmm. ìwọ ni orílẹ̀ yìí yọjọ lójú mélòó mélòó ọmọ olówó wọn a máa gọjú ju àpárí ìṣú lọ ọmọ àpárí ìṣú àpárí ìṣú ti wà òun ló gọ̀jù lára zu àpárí ìṣú a máa gọ ah! yóò gọ̀ gidi torí bí ẹ ti ní wọn kúnlẹ̀ o. Mm. tó rí jẹ́ sọ́fún mm. kó lẹ́nìkan lórí wọ́n lè sick tó sickness mm-hmm. tí ó sáré gidi láì ṣe sáré. o ti rí i bá àwọn olówó tí wọ́n ti rù wọ́n ti fi àgbò àgbò wọ́n ti fi bàyí wọn jẹ́ ọlọ́run mm. ọmọ tó rí omi náà wọ́n ti dáwọ́ yú ó fọ̀pọ̀ lọ sáwà náà ó ti rí gbọ̀ngàn tó táwọn ọmọ tó tó. ẹgbẹ́ wa ti rí o ti tẹ̀ fún. lọ́kọ̀ mú un tẹ̀. lọ́kọ̀ mú un tẹ̀ tó bá ti rẹ́ tó bá yí kí wọ́n ti tẹ̀ tẹ̀ tẹ̀ lọ́jọ́ ọ̀yà mi ò rí. bàbá ìjọ náà kú. ọmọ tọrọ ṣá máa ń bí mi ni gbogbo àti má ti rí ó máa ń ṣe mí bíi pé kí n pa ni àbí kí n tiẹ̀ travel ni bó ṣé mo máa fi mọ́mí àti dáàdì sílẹ̀ ni nítorí Táíwò irọ́ bóyá kí n lè arrange fáwọn kidnappers kó tiẹ̀ bá mi kidnap ẹ̀ tó bá tiẹ̀ pàgọ́ kò kàn láti ṣe mí ló máa ti ṣe ara ẹ̀. àti bùṣà èmi Táyọ̀ strangle Kenny <laughs> no no that's not possible. ó ti you pé ìwà tí Kenny máa ń wò máa lọ èèyàn gbà mí hmm, kò yẹ kó result sí pé kí <laughs> this this is not true. ó ní ọṣẹ máa kọjá iye ọ̀dọ́dọ́ mi. Táíwò kí ọwọ́ ẹ̀. Kí o kí mọ́zọ̀ kan. Oh, the Toyota. Kí ló fẹ́ fi kí ìṣe? Ah, táwọn ṣe mọ̀ pé tún wá wàhálà báyìí o jáde lánàá ó dẹ̀ mọ̀ pé màá gbé jáde lénìí ó tún wá ń bí mi ń pé kí ni mo fẹ́ fi ṣe. o ò sọ fún mi tẹ́lẹ̀ pé a ti bẹ̀rẹ̀ sí ń ṣe kàlẹ́ndà fún ẹni tó máa gbé mọ́tò jáde lénìí rẹ̀ nínú máa gbé jáde lọ́la. bó ṣó mo pé tó bá yá ń sìn wá ni mo tuntun bẹ̀rẹ̀ tí àwọn ṣùgbọ́n pọ̀ wọ́n wà láǹsìn ṣó mọ̀ èmi ò tẹ̀ ní ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ́ǹsìn bọ̀ fún mi ní kí kò dẹ̀ yẹ kí n máa lọ. I wish I had time for this. Ah, pàdé rí wàhálà tó wà. mo ní ẹni dàtí bí gbogbo kan tí kẹ́ni ṣe fún mi náà kò jẹ́ kí n gbé mọ́tò yẹn. kẹ́ni ò jẹ́ kó gbé mọ́tò kúrò rẹ̀ ṣé ẹ tún ti bẹ̀rẹ̀ wàhálà yìí ní o ṣe ẹ tún ti bẹ̀rẹ̀ wàhálà yìí kò jẹ́ kí wọ́n gbé mọ́tò kúrò lé so òwa láti odidi ilé wa fẹjọ́ sùn mí ní stọ̀ kí ló ṣe èyí ọmọ yìí ní sọ fẹ́ pa mí ni. I'm sick and tired of your pranks please. Money was wá sọ fún yín ẹ má ní pé mi ò sọ fún yín o tó bá yẹn ṣe má ní mo ti bẹ̀rẹ̀ máa fọ́ orí ẹ̀ mo ti wá sọ fún yín o. èyí ọmọ ìfẹ́ pa mí ni kí ló dé kí ni mo ṣe ṣé bẹ́ẹ̀ ló dé pẹ̀tẹ̀ pa mí. mọ mi ò tiẹ̀ dà bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tí wọ́n ṣàlàyé fún yín. wọ́n mi ṣe yín kan tí táwọn ṣe mọ́tò tó wú mi láti gbé jáde gan ni táwọn compound yẹn torí olóò ìwọ lè gbé kókó náà gbé kan tó bá dẹ̀dọ̀ máa wá Why ẹ́ dẹ̀ tún switch. ṣé ẹ lè pa wọ́n láyé ti pọ̀ jù ọ́ wọ́n láyé ti pọ̀ me? fún mi o ṣé going to pa mí ṣé ìwọ ti ọmọ pé mi ò kí ń sọ̀rọ̀ ṣé o pé mi ò ń sọ̀rọ̀ mi ò kí ń pariwo máa fọ́ orí ẹ̀ mo kàn máa fọ́ orí ẹ̀ dànù ni mi ò kí ń sọ̀rọ̀ o wà á fọ́ orí tèmi ó yá jẹ́ ká jọ máa fọ́ orí ara wa ń sìn. nínú ṣọ́ọ̀bù tèmi ó yá ẹ̀mí dìde pé ṣé wọ̀nyí ẹ ṣá ẹ ní ṣe ìṣe ẹ wọ́n yí wọ́n náà ẹ̀ wá sọ̀rọ̀ kí ló ṣe é báyìí wò nìṣó ẹ ṣá nìṣó just go on just go go just go ọ̀rọ̀ yóò ẹ̀ ní parí wọ́n máa gbé mọ́tò kúrò wọ́n máa wọ́n máa gbé dànù wọ́n máa jọ tètè gbọ́ mọ́tò ṣùgbọ́n pé sáyẹn mọ́tò mi kúrò ó yà wọ́n máa ẹ ẹ bó ṣe rí oníranù sí mi máa ń tọ́jú ẹgbẹ́ mi àti ẹ̀bẹ́ jì. ó máa gbá àwọn àti ṣe kúrò kọ́kọ́ mọ́tò kúrò wájú mọ́tò fún mi máa gbẹ wọ́n máa máa gbẹ́ máa gbẹ́ wọnú sọ mi wọ́n máa nù ẹ́ ìjọ onílànà òṣì òpònú ó ṣe ó yẹ kó bí wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni ọ̀dẹ̀ burúkú àjẹ́. ọmọ òpó ọmọ àdánù oníyà lóde rèdí lóde rí ọmọ ọkọ̀ bí ọ̀sẹ̀ kọ́ ọkùnrin rẹ̀ ṣe bẹ̀rẹ̀ ní ẹ̀sìn. tani àti tani. àwọn ìbejì ni o. ẹ kí wàá tèmi. wọ́n mọ̀ sí pẹ̀lú àwọn ọkọ̀ sílé wọ́n lọ làwọn o wọ́n máa lu àwọn pa o. torí lóòótọ́ ọmọ sọ mí lọ́mọ lájà o. àìsí. ìwọ kèsè bíi kí n mọ làwọn ọmọ olówó táníkà ẹgbẹ́ mi ní ẹni mọ là wọn fẹ́ wá náà o. wọ́n lọ làwọn jẹ́ wọ́n máa lu àwọn pa sínú ilé náà dáhùn. Ah, ah. ìwọ náà gẹ́gẹ́ ni tí bàbá wọn bá dé bàbá wọn mi yóò bá wọn yẹjú rẹ̀. àìsí. ìwọ fún ọ̀wà kí wọ́n kọ̀ fa òye. èmi ti bí wáyà bó ṣe kí wáyà òjò náà. ọ̀wà látọ̀ kì í ní ìṣojú kù yọ síta ni. ọ oh, ẹnjìníà ẹ kú ṣe. kí ló ṣẹlẹ̀ síbi wáyà yìí nítorí dàbí ni pé wọ́n fà gbogbo ẹ̀kọ́ já yamayama. bí pé wọ́n fà. ìwọ̀n ìgbà tí wọ́n kì í ìgbà tí ń ṣe fẹ́ ọwọ́ àpà ṣe ló fà síbi fa wáyà. síbi ló fa síbi ló fa mo ti sọ fún òun náà mi mọ ẹni tó okay so ẹ ṣáà máa bá wa fix ẹ báyìí. ẹ máa ṣe gbogbo ẹni sẹ ah, ah. gbogbo ẹni iṣẹ́ wa ẹ lọ gbé eh. sáré bẹ̀rẹ̀ iṣẹ́. ok better ẹ tètè wá ah. fix ẹ. ìyẹnlẹsí ń gbọ́dọ̀ ìdílé ìdílé ìdílé yẹn kan ẹ mú ìgbà tí mo bí mo tẹ́lẹ̀ gbé àti táyé nìkan ní ọ̀tọ̀ ọkọ̀ ogun kan náà fi fọwọ́ kọ́ kí ni wáyà òṣèyàn lè sọ bẹ́ẹ̀ mọ́ nísìnyí nígbà mo ti rẹ̀ ẹjú kan ìwọ́lú rọ̀ mi. Number what? Number what kejì ẹ̀? so sọ fún mi kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ fi jẹ́ pé out of the 24 hours in a day, almost 23 hours lè fi máa ń jà? Lè issues? Why? Daddy, I don't just like her. You don't like your twin sister? mi fẹ́ sọ fún yín pé mo rí ìtẹ́ ni. what. o eighty two six nine. wait ṣé kì í ṣe inú womb kan náà lẹ́yìn méjèèjì gbà wá sáyé ni ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà lẹ́yìn ètè ara yín. Táíwò kì í ṣe bí ẹni pé the same room náà lèmi àti ẹ ti jáde lọ. Hey, hey, hey, hey! Listen and listen good. Mi ò fẹ́ mọ bó ṣe fẹ́ ṣe. Ẹ̀yin méjèèjì right from this minute ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí wà ní rẹ̀pọ̀. Nothing must go wrong between the two of you again. Ah! I'll think about it. No!

ọmọ ìyá méjì òkè ilé ìwé la máa ń gbọ́ amọ̀bí lẹ́yìn tí ilé ìwé lè ti níbẹ̀ wá ń ṣe bí kàtàǹdọ̀ kiri nílé wọn máa jalè lójúmọ́ ní ẹ̀tọ́ ṣe pé fún kí ló ṣẹlẹ̀ gangan ìbí ìbejì ní inú kan náà ṣàlẹ̀ ti bí wọn máa ń ṣe sùúrù fún èèyàn ni wọn á ń ṣe ọmọ ìyá Haúsá wọn máa para ń jà for seven wetin happen gangan kò yí ẹ ara ilé ìwọ ṣe fún ẹni pé wọn máa ń ṣe sùúrù fún ẹ ni tó wọn bá ń ṣe bíi pé champion ìwọ máa sólò fún tẹ́lẹ̀ jẹ́ gbígbé ayé tó ń wà òkè kò yẹ advice mi ni fún ẹni pé o máa ṣe sùúrù náà ni sùúrù ló gbà sùúrù lè máa fi tó nǹkan oògùn òkè ń wò lóru kéèyàn wà mí. àyùbá àyùbá wọn lè yín sọ̀rọ̀ báyìí ó dẹ̀ ń pe òmò táìwò ṣé táìwò tó ń wo yẹn kọ́ lè dẹ́ńtù lójú òpin gidi ni pé ìwà yẹn gbá lórí ẹ̀ kánú mi lọ ti lọ gọ́ fún mi lọ máa ń láì dà ó máa máa gorí mi ẹni àwọn ni ah táwọn ya wèrè gan-an. tí wọ́n ṣe lè ya wèrè tó náà irọ́ ni gbogbo ìdáhùn yẹn máa ń sọ kiri lọ́wọ́ ní wèrè lọ́ máa fi ń wo wèrè irọ́ ni o ẹni tó bá lọ fi wo wèrè wèrè máa padà bí dáńgúrú máa mọ́ dẹ́wọ̀ ni kò yẹ ló bá ni tó bá ti di tóun ti gbègbó náà ìwọ máa sẹ́ńpẹ́ fún kò yẹ tó wà fún ní táìm fún ní táìm tó ti wá rí pé kò change ẹ̀ ẹni wàá jọ di dáńgbáná kẹsẹ̀ dáńgbáná fúnra yín kẹjọ para yín sí nílé but for me àkọ́kọ́ calm down fún kò bá ti bá change ẹ̀ mo lè wá tú ẹ lẹ́gbẹ̀ẹ́ yẹn ìwọ náà dára pé o ṣáàmù aláyé ni wọ́n tẹ̀lé ní orí ẹ̀ wà ń bẹ̀ dára fún lọ́fọ̀ náà má dára kankan kò yẹ. mo kí olùdámẹ́jọ máa sọ ọlọ́gbà tó ti ẹni ọmọ akọ́fún tán ìjà sọ pé ọmọ àtẹ̀yìn tó bá dẹ̀ ti ìdè ń gan máa tẹ̀lé ẹ̀ fún mi. ẹgbẹ́ mi ní ọ̀fun táyì ọ̀fun táyì ọ̀ ìbá wa ti ìdè mẹ́rin ìdè dára ti wá wọ̀ ọ̀fun náà ọ̀fun táyì. Where are you? Um, you come out. Àríyá. Kó bá fi ẹsẹ̀ máa pè padà ń sàn. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ yà ẹ. Kí lẹ wá ṣe níbí láàárọ̀ rẹ̀? Àríkejì ló ní kí wá bóun tún mọ́tò ṣe pé ó ní pọ́ọ̀tì kékeré kan. Táwo ní ká báwọn tún mọ́tò ṣe? Àrílè. Mo ti fẹ́ pé ìtẹ́lẹ̀ gan-an táyà mọ́tò mi jò tó máa fẹ́ pa bá mi chíǹjẹ. Ẹ bá yẹ kí kọ́kọ́ tún tiwọn ṣe lókè tó wá ó ti ń ṣe. a ní kí wọ́n bá mi tún ìgbẹ́ ń sìn. tó ń bá di wá bá mi kọ́. Ah, wèrè wo ló ń jẹ táwò ah, ẹgbẹ́ ní gbogbo ìlọ́sẹ̀ ìṣá ọ̀hún òní mo ní kí wọ́n bá mi tún ìgbẹ́ ń sìn sí. ẹ jẹ́ mo fẹ́ bí ọ̀rọ̀ kékeré kan lọ́wọ́ yín. ọ̀rọ̀ kí ni. Ah, kí ló ń tẹ̀lé ìrà àti kejì ẹ̀ kí fẹ́ ríra ẹ̀ rárá kí ló dé. ìwé owó mi yẹn jọ kí ni tiẹ̀ ṣé nǹkan tó wá wá síbí mi ni tó wọlé ìwọ láti ń ṣẹlẹ̀ where are you from. ṣé o mọ̀ mi ni. o tún bí wípé ṣé mi ò mọ̀ ta ni ṣé ìwọ ló wà ní one thousand naira nìkan. mi ò bá mi lóhùn. wọ́n mi ò yẹ kó mi bá wa kẹ́mi nǹkan kẹ́mi ni mo ń béèrè. kẹ́mi ló béèrè. láti wo ṣé kò sí. látọ̀dọ̀ àyíbá ṣáàmà nìyẹn bàbá fúnṣà. ẹ ẹ rẹ́mínísì rẹ̀ wá rí ní mọ́nàdì òní kò tì í ó wá nílé ìwé rẹ sọ èèyàn bàbá fúnpá èèyàn rẹ please can you please get your two feet and walk out of my house. two feet. ọkọ méjèèjì jáde kúrò nílé mi. mo yóò jáde. ẹgbẹ́ ẹ̀sìn ọkọ̀ tí kò bá ń ṣe ṣe àmà yóò rọ̀ ní ìkẹwàá fún. oh my god irú ẹgbẹ́ ìṣẹ́sẹ̀ ọkàn lè lè. nonsense ìjìyà burúkú wa gbàtẹ́ fún àwọn ẹni bẹ́ẹ̀ sáwọn oníkẹ́ni ń bá tó àwa tí ò bá máa yọ̀ bẹ́ẹ̀ foolish women's flags. bàbá o. kí ló ṣẹlẹ̀ kí lédè tó fojú o. bàbá lédè táwọn èèyàn tó mo bá ń bẹ̀rẹ̀ ni ah, mo yẹ débẹ̀ ẹ̀ka sàn kẹ́ni ni mo béèrè bó ṣe wọ́n mi nìyẹn baba, kò sí nǹkan tí kò fi mi wé tán ṣá ó ní mo dàbí ẹran tó ń yàgbẹ́ ṣòkòtò tèmi gbẹ ìgbà kan àwo kan áá. Ah! kí la gbé kí la jù tó fi ní gbogbo nǹkan tó tó lè. ṣe ìwọ wù ẹran síwájú ẹ tẹ́lẹ̀ ní tó lọ ń fi ẹwí nǹkan tó ń jẹ. bàbá ọmọ ènìyàn ní mímọ̀ lè wu ẹran. ẹ tí mo jẹ kó mọ̀ pé aláyé gangan ló wà ń ta tó ní kó tó ràn wọ́n wá. Ah, bàbá nǹkan tọ́mọ ẹ sọ wípé kí n sọ fún yín ìfẹ́ sọ fún yín bọ̀bẹ́ ṣe béèrè yìí mo sọ wípé ay tàwa ló rẹ̀ mí wá o àyípa o kí a máa tàwa o olórí gbogbo ga o ṣe rí gangan nìyẹn. bàbá ó sọ pé dàbẹ́ di ẹtọ́ táyẹ̀ ti rú ẹ má bínú mo fẹ́ sọ bóyá sọ gangan nìyẹn mo tọ́ wòye pé rárá ah, ṣé a máa ti tèmi ó yọ pé kí gbẹ́nu oṣù mi sàn bí ṣé a máa mi pé tí ẹ gún báyìí kíní kan kíní ó yà fi ó jọ pé jọ Pinocchio kò sí nǹkan tí kò fi yín wé tó. ìgbà tó lẹ́sọ̀ gbogbo àdúrà ọ̀rọ̀ yẹn ìwọ́dẹ kan bọ̀ wá deliver message yẹn. ìgbà tí mo rò pé kejì àfẹsọ́nà yìí ni mo lè ṣe nǹkan kan bẹ́ẹ̀ ni. ìyá o ti jíjẹ tán náà náà bó ṣe jẹ kó wá jẹ ló ọmọ kan tí mo lè dá lára o. mo rọ́yọ̀ wá ní pé kó wá kó wá pìyẹ̀ wá kárí ìjọba lọ síbi tá à ń lọ ike jẹ́rẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ṣàlàṣàlà kò sí òfin tí òfin wé ó pè lẹ́rọ. wà á ń tọ́ bá ń bá ní lọ sọ pé èmi dàbí etí tèmi dájú rè èmi dàbí pinokí èmi dàbí lórí burúkú ọlọ́run. ayébàjọ́ má bínú jọ nítorí ọlọ́run tí ẹ rò pé bóyá èmi ò ní sọ gbogbo ẹsẹ̀. ilé forí burúkú gan náà yẹ bá dúró sí dáre oyà wèrè ni o dẹ̀ tún bẹ́ mi ṣé bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n inú ń bí mi mo lè gbẹ́ ẹ̀rẹ́ dùn kan kí gbogbo orí burúkú yẹn lọ. àyíbá ṣebí táyọ̀ ni má wọrí ó máa dùn máa jẹyà ọ̀ má bínú ìjọ tó rọ. ìsọfúnwèrè yẹn yẹn tó kú kan tí ò sáré mo ti sọ mo sọ pé kó kó kó kó mójú kan kó kó kó yọjú kan kúrò lọ kó dẹ̀ wá jẹ́ kébì mọ bó ṣe lọ. tàbí kí ló forí burúkú ẹ̀kọ́ sí ìdájọ́. Ah, ó tọ́ lo ayùbá ó bá bínú ní asáré ńlá níbo ah, bàbá ọmọ ṣàkúṣàkú wo wa gbègbè yìí. ó bá ní kó sáré wá sáré sáré. ẹ ẹ ìyá ọ̀rà ní tó bẹ̀. Èrè! Bàbá! Ilé ọ̀tọ̀ ọ̀nà aláwọ̀ àpàjọ rẹ̀. rẹ̀. Kẹ́lí ìjọba sọ fún mi pé ṣe máa rí fọlárin kí ni ìwé àti kejì ẹjọ rò kí lẹjọ sọ tí ìkejì máa fi lọ kọ ọyàn rẹ tó máa fi ṣe fọlárin bẹyìí ṣe yẹn wọn lọ ọmọ yẹn léṣe ọmọ yẹn dájú ibi tó wà. I'm sorry. Èmi ò ṣàkíyàn ṣe kẹ́ni Táíwò lèmi. I'm very sorry. Máa jọ rò kọ́kọ́ tí òun rí Fọláńjọ kò fojú mi kan. Oh, you're sorry. Wàhálì, kò sí problem. Wo o máa bẹ́tà kó jáde ń sìn kó wá máa lọ. Because tó bá lajú tó bá bá ibi tó wà ẹ́, eh, kò ní easy. Ee, eh, mo ṣe ah, okay, mo ti gbọ́. Mo rò pé inú ṣì ń bí ẹni. I'm very sorry. Let me just say. O máa bẹ́tà kó jáde ń sìn sìn before kí n tó kà wọ́n tó tọ́ yìí. One. Má bínú. Two lè sọ kí ẹ máa jẹ báyìí. omi ò jẹ oúnjẹ chairman tí mo bá ló dùn mí ọ̀rọ̀ owó náà ń sọ yìí. ẹ bá ti tètè jí dé. ṣùgbọ́n tí wọ́n ṣe òṣìṣẹ́ tó onígbò ẹ̀ èmi ni máa ṣù ẹ̀ wọ́n ti sọ fún mi lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ fún mi lẹ́yìn ìgbà ṣé wọ́n ti kó ọjà tó kù dé ni. wọ́n ti kó wá máa wà ní ká close tọ́ka náà ní ká tó tún tẹ̀yìn. mo máa sọ pé immediately tó bá ti kú ọjà dé ẹ má tó àwọn customers máa bí yín ẹ máa fún wọn excuses i don't like it please. ẹ má bínú tàbí. hello ẹ wọ́n ti fọ́ orí síbì táyé kẹ́hìndé ẹ ti gbé lọ sọ tútù mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ wo mo ní mo fẹ́ sáré lọ sí sọ́ọ̀sì mi ó dà bọ̀. àwọn ọ̀nà sí i dáa báwo wà wà ń bẹ̀rẹ̀ wà lóṣù. ẹnjìnìà ẹyin mo wá rẹ̀. kí ló dé. ọ̀dọ̀ àwọn tuntun mo ti ń bọ̀. bábọ̀ ẹ ti sọmọdọ̀. chief Jayọlá. chief Jayọlá ok. àbúrò mi àbúrò mi. tó sọmọdọ̀ ń bẹ̀ àwọn túnṣe á bẹ̀rẹ̀ ìjà láàárọ̀ ẹ̀ ìjà yẹn máa pọ̀ àwọn tẹ̀ láti là wọn ẹ má jà mọ́ ẹ má jà mọ́ síbi náà bá dà sí bó ṣe fọ́ọ̀kù mọ́ síbi lórí ni. ó ti ṣe bọ́. ẹ ṣe orí ẹ̀ ńlá báyìí lẹ́jẹ̀ ń ju ó ti gbé lọ sí hospital hospital jẹ́ àǹsálẹ̀ state. ni àbí Táíwò Cindy nǹkan kí ló ṣe Cindy. Cindy eh, ó ní little accident but minor case ni so doctor ti ń attend to you. little accident àbí ẹ̀ ń jà ah, ẹ̀ ẹ̀ làwọn ọmọ lórí. no really. no really kí ni. adájọ́ ẹ máa ń pẹ́ ọmọ wọn. mo ṣe àwọn àti báyìí. Oh, ah. doctor. doctor ẹ ẹ ra báwo ni Cindy kọ. ẹ wo dùn. báwo ni jíjẹ sí. èmi ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ni mi. ṣe é. I'm very very sorry. Kí ló ṣe ìdókòó ẹ sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ mi lè gbé báyìí kẹ́rù bá yìí ìṣòro. Hold on, ó náà ni mo fẹ́ sọ. Sherry, a ti lose lady because ó lose so much blood. Yí yí yí kéyì kéyì ẹ̀wọ̀n kúrò ní àbá ó ní lọ. Àlọ́gbò ti lé ẹ máa lọ sí ẹ̀rọ yìí tó dàbá dé wọ́n wà lọ́dún sí fúnra wọn. Since ah. tó sọ pé àwọn dájú òsì mi, jọ ṣé a lè rí àwọn twins? mo wà lé àmì ẹ̀ rí hàn. and uh, gentleman don't get it twisted since táwọn twins ti wà ní ìwé má fún wa ní problem jẹ́ ká àárín wọn we just need to talk to them. ẹ a kò fẹ́ ṣe ìwé pẹ̀lú wọn that's all. èmi ṣe kankan iṣẹ́ yìí ní ti ní ti ẹ̀ fi máa ń gbọ́rọ̀ ni àwọn ọmọ sẹ́nu ni àwọn ọlọ́mọ mẹ́bi tí ẹ ti kẹjú kan mú dúdú tí ẹ sọ fún lọ ẹbí wọn lé wọlé pẹ̀lú mẹ́rin owó kẹ́kẹ́ dáàbì lẹ́lẹ́ ẹ̀fẹ́ rí jẹ́ bá ní wọ́n wà jọjú ti yẹ wọn lọ. táwọn ti kí ìpààyàn báyìí lójú ọlọ́pàá ọ̀tá ni kò ṣàmì lọ́jọ́ sí tó lóun ò lè ṣàmì ẹ̀ mọ̀ bó ṣe jẹ́. kó jẹ́ kí ìlú méje báwọn mọ̀lẹ́bí méje ti parí ah, ah, ó pọ̀ sínú. tani méjì sí àwọn fámìlì chief wọ́n lè lò náà sáré tàwa tó ń pé bàbá ń fọmọ ìṣòwò wọ́n lè lò. ṣé eh, although we all know that is an accident pẹ̀lú nǹkan tá a ti rí àti tá a ti gbọ́ sófà ibi nàìjíríà tó wà ń bẹ̀ tó kàn fà bọ̀ eré ipá òkè ń bímọ rí tí ò bá bíkú mọ̀ abíkúndú táwọn yorùbá máa ń sọ yẹn hmm. ìyẹn ló máa kó chief àtàwọn ọmọ yìí bọ́wọ́bọ́wọ́. orí wọn ló bá wọn wá. láti jẹ́ tiẹ̀. sẹ́ni tí mo fẹ́ ń tọ́ ṣẹlẹ̀ nísìnyí ń tọ́ burú bí àdìo kò sí ọ̀wọ́ ẹ̀ kò sí tọ́jọ́ èyí ò lè fọwọ́ wá bá mi lójú kéèyàn ọmọ kéèyàn máa yàn mí jẹ kéèyàn pa mí lọ́mọ kí wọ́n wòrán sáàbì tí mo fẹ́ rè o. ẹ wọ́n kò nípa yìí o wọn ò ní pọmọ yìí o ẹ má ṣẹ̀ṣẹ̀ kúṣẹ́ nu sáyìí o kéèyàn wọ́n ti sọ̀rọ̀ àwọn lọ́yọ̀ ọ̀hún ṣe ṣe ṣe tí mo fẹ́ ni pé tá ti ń débẹ̀ ẹ sáà sọ ẹ mọ kọ́wọ́. o jàjẹ ẹ take it easy ẹ take it easy. lọ́yà ṣẹ́yìn kan ti dájú nípa àti sọ fún yín wípé àwọn olówó yẹn wọ́n fẹ́ fi àti lo ọgbọ́n àlùmọ̀ọ́kọ́rẹ́ àmì àwọn afẹ́ place mat ṣé yẹn bẹ́ẹ̀ pé um, olówó ṣe nǹkan gbogbo tán yàrá ló bá jẹun dáríkà ṣé ṣé yẹn bẹ́ẹ̀ ẹ jọ ṣe ṣẹ́ẹ̀dẹ̀ gbọ́ ṣe wáyé dájú tẹ̀ ń wòye àwọn olókùn fún mi bàbá bọ́ ṣe wáyé because àwọn ní eh, àbúrò mọ́mọ́ sí mi ṣé ti yẹn àwọn àbúrò yá mi ọmọ tẹ̀lé ń wò yẹn ọmọ ẹni ẹyọkan ṣoṣo tán ní Eh? so ẹjọ ìyá ibùdó fẹ kó jẹ ọdún. ọ sáré ìyá tiẹ̀ òun ọmọ àlàyé ṣe ni nígbà tí ààrẹ gbé ọmọ náà lèmi gbé tó ti yẹn ìyá kan bàbá kan náà lè sùn wá papọ̀ sáré ọjọ́ ọmọ kan tó kù fún mi nù kò sí nítorí sẹ ọmọ o mọ mọ sọ fún èyí sọ o. ẹ ẹ ṣe sùúrù náà lè ṣe máa ní sá. ní sùúrù báwo wọn wọn wọn ọmọ ọmọ wọn lu ọmọ yìí ni wọn fi sọ wọn ni tọ́ba ń bi ibi orí rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa wò kó láì sọ̀bìn láì sọ̀kùnrin ọmọ mi ti ń fẹ́ràn orí rẹ̀ ìsàlẹ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ o ẹ bá ń bèrè sẹ́ni bá àbáyé tó kọ́ ma àlọ́ rẹ̀ wọ́n di owó rẹ̀ gẹ́gẹ́ o mo sọ mi lẹ́gbọ́n mo mí nìyí o mo mí nìyí gan ni. mo ní ẹ̀yin máa understand mi dáadáa ṣe mọ̀ pé ẹ ti wá bèèrè ètè ètí nǹkan tó ṣẹlẹ̀ fún mi èmi kọ́ ni adájọ́ ṣùgbọ́n máa ní everything tẹ́ka máa ṣe fún mi pé ẹ bá mi bá dábì sọ̀rọ̀ kan máa ní sùúrù then ṣe fẹ́ sọ pé alápò méjì police station lè wọ́n wà. ìdílé ìṣẹ̀lẹ̀ wèrè sáré jáde èmi ti sọ wípé èmi lọ sábùjá ibẹ̀ lèmi máa gbàdé yankí ó láwọn mítìn kan tó jẹ́ kémi ti ṣe lọ́hùn kò yẹ ibẹ̀ lèmi máa gbà lọ́bọ̀ kò sí wèrè tẹ́ bá ti rẹ́ẹ̀dì àwọn tí Lagos ti wà on ground àwọn náà máa yanjú gbogbo nǹkan tẹ́ bá ní láti ṣe fún ọ bó ṣe máa jẹ́ nìyẹn ẹ bàbá lọ bàbá kù ni kò yẹ ẹ kò sí wèrè sí ilẹ̀ ẹjẹ ọ̀gá ẹ adìyẹ náà kí wọ́n. bàbá ṣé mo ọmọ ilẹ̀ tó máa ń wá yín wá yẹn. ọmọ ilẹ̀ o. kẹ́ni kẹ́ni hmm. aya tèmi nìyẹn kí ló ń ṣiṣẹ́ tó wá bí mi ṣe mọ́mẹ́lẹ́ mọ́mẹ́lẹ́ tó máa ń wá mi wá kí ló ṣẹlẹ̀ gangan. ṣàlàyé bàbá bàbá wọn ló pààyàn. ẹ jẹ́ kó rí mi pé òkè mọ̀ kọ́tà máa sọ jáde lẹ́nu ta ló pààyàn. kẹ́ni àti kejì ẹ̀ Táíwò a gbọ́ pé wọ́n pààyàn. wọ́n ń jà lórí ọkùnrin kan ní àti ẹ̀mú. tí ẹ ṣú ọ̀gọ́ tẹ́ sọ àbẹ́kọ̀ ẹ̀ gbàgbàgbà tẹ́jẹ́ sílẹ̀ bàbá rẹ̀ ti gẹ́gẹ̀rún kí lè. kí lè kí lè sẹ́ni pẹ̀lú ọkà àdéhùn kí ẹ sọ fún mi ẹ sọ padà. ṣé mo Táíwò àti Kẹ́ni tó máa ń wá láyé wá yẹn. olórí àbẹ́tẹ̀ta wa nìyẹn kí ló wá kù. wọ́n sọ pọ́ pààyàn. pààyàn báwo àlàyé kò pọ́síbù Kẹ́ni kan máa yọ ẹ́ kẹ́yàtọ̀ gbọ́ tí kejì ẹ̀ tó máa ń fẹ̀ fún yẹn bọ ohun kò pọ́síbù láéláé níbo síbo kò yé mi ni mo ṣe ní kí n pè é jẹ́ yẹ kí wọ́n rí mọ̀ sí i òótọ́ ni o mo gbọ́ ọkọ ọ̀rọ̀ yẹn. ṣé rí ọmọ yẹn atúnidá ni wọn kò sí bí wọn ṣe ṣe ọmọ ẹlẹ yẹn wọn gun wọn ṣà wọn lè pa Ọlọ́run bá ń gbọ́. aláyé jẹ́ ká gbọ́rọ̀ jọ àgbà tó lè fi fìlà dórí mọ́tò ti sún sẹ́yìn ọpọlọ ẹgbẹ́ ti sún sẹ́yìn pẹ̀lú ẹ̀ wíwí yín ọ̀gá bọ́ọ̀lù ẹgbẹ́ kò ṣe mí jọ ẹ̀wà ṣẹ́ mọ̀ nǹkan tẹ́ èmi ò láìkí wọ́n wọ́n wọ́n ìwé tó sọ pé náà fáàmù ní ṣé wà lẹ̀. bàbá kì í máa parọ́ o ikọ́ tó ṣẹlẹ̀ ní pé mi ò sí ń bẹ̀ ṣùgbọ́n wọ́n sọ fún mi ni. olórí burúkú yọ lẹ́ẹ̀kan sí i ìwọ wà ń bẹ. bàbá mo gbẹ́ mi o ṣé ọmọ kí mi lè fún yín lófo. o lè fún mi lófo ṣé o wà ń bẹ. wọ́n sọ ni ṣé ìwọ wà ń bẹ. wọ́n ní wọ́n pè ní o bàbá. ṣé o wà ń bẹ. bàbá bóyá kẹsàn-án ẹ ti ya wèrè gan ṣá ẹ sì gbẹdẹ sọ bí ìpè kìíní ẹ jọ kọ́kọ́ gbọ́dọ̀ ṣe o èmi tí wọ́n fi pọ̀ kiri yan ṣeré tó mọ bó ṣe ń ṣe bàbá. Three though. Ah. Well, okay. I'm so sorry for making you No, it's okay. It's okay. <laughs> Um, you ò ẹ̀mọ ojú yìí orúkọ mi ni Jayéọlá o èmi ni bàbá àwọn ìbejì tí wọ́n ṣe mistake ẹ̀ tí ọmọ kan ṣaláìsí ní hàdùn bàtà yẹn. oh oh oh now I remember um, but sir kí ni mo lè ṣe fún yín. thank you very much ṣe rí i lọ́yà wọ́n ní òkú òkè ìfarapamọ́ fẹ́ni tó bá fẹ́ wẹ̀ ẹni tó bá lè tó nígbà lèèyàn máa lọ sábà hmm. kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe o ẹlẹ́ran ara ni gbogbo wa lé ayé máa ṣe jọ jókòó yìí ìgbésẹ̀ kan ló wà láàrin iye àti ikú. Eh. ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n nígbà tí mo wá wòye pé well kò sí tá a lè fi wé ẹ̀mí o èèyàn ò lè fowó ra ẹ̀mí àmọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ohun owó tó bá dẹ̀ ṣẹlẹ̀ sẹ́dà ká gbà fọ́nà ni mo ti try láti reach àwọn parents ọmọ ọmọ yìí eh, all effort proved abort bẹ́ẹ̀ mo ṣe wà lọ sí police station mo ṣàlàyé fáwọn ọlọ́pàá ẹ̀rà ń bẹ̀ àwọn ọlọ́pàá náà dẹ́rí pé lótìtọ́ àti lódodo eh, ọkàn mi mọ́ láti ní pé ká yọjú iṣu yìí wọ́n fi ní kí n lọ rí àwọn òbí ọmọ yẹn ìyẹn ló jẹ́ kí n yọjú sí. i'm sorry chief jayola okay ìgbà tí mo máa sọ̀rọ̀ ń sìn ẹ nígbà tẹ́jú police station wọ́n ní kí ẹ lọ rí òbí ọmọ yìí I'm just a lawyer and I've been paid to do my job. So kò sí nǹkan tó come mí nínú ọ̀rọ̀ yìí àwọn òbí yẹn náà lè máa lọ rí because nǹkan tó bá máa sọ̀rọ̀ ń sìn wọ́n á sọ wípé tó bá jẹ́ pé àwọn olówó ló ṣẹ̀ sọ́dọ̀ wọn ni kí náà máa ṣe. òótọ́ dẹ̀ náà sọ èmi fẹ́ kó dàbí pé mò ń try láti manipulate wọn ẹ̀ understand. <sighs> Lawyer ẹ má jẹ́ ká fi ẹ̀kan tọ́nà fúnra wa gbogbo wa la mọ̀ pé ẹni tó lẹ́rù ló lẹ́rù. ṣé rí wọ́n fi ọ̀rọ̀ lọ̀ yín wọ́n dẹ̀ fọkàn tán yín torí wọ́n mọ̀ pé ẹ̀yin lẹ máa bá wọn ṣe ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run i'm ready to pay any amount of money as compensation mo mọ̀ pé owó ò tẹ́ mi o mo mọ̀ mo mọ̀. i'm sorry sir i won't be able to help you ọ̀dọ̀ àwọn òbí ọmọ yẹn náà lè ṣe máa padà lọ. pé kò ṣeé ṣe. honestly kò sí nǹkan tí mo lè ṣe my own is to appear in court and defend my client. sí nǹkan kan tẹ́ lè ṣe. àtọ́wọ́sà. ṣe bẹ́ẹ̀ yìí ló lórí ẹbí wa ẹ̀dẹ̀ ń wò kọ̀ọ̀kan dẹ̀ bàjẹ́ àwọn ọmọ yìí mà ti ń rìn ní gbèbè ẹ̀wọ̀n. wọ́n mà ti wà ní detention báyìí wọ́n ti ń rìn ní gbèbè ẹ̀wọ̀n ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹjọ ẹ má bàbá yẹ ẹ má bàbá ìkéde mi bàjẹ́ àwọn ọkọ tí mo gbójú léèrè ìbejì yìí nìkan lẹ̀dẹ̀ mọ̀ pa àwọn ọmọ ẹ̀ pọ̀ lọ́wọ́ mi. ìyá ìbejì onímọ̀ ń wo ẹ̀ràn kí ló fẹ́ kí n sọ hmm, kí ló fẹ́ kí n sọ ṣèbí fọkàntẹ́lẹ̀ mo ti kékékéké mo ti yányányán mo ti pariwo bẹ́ẹ̀ tí gbogbo nǹkan tí tó ń sọ ni pé ẹ kọ́ máa fọ ọkàn ọmọ ẹ o kọ́ máa pariwo mọ́ ọmọ ẹ lórí o olúwadélẹ̀ yìí olúwadélẹ̀ yìí ṣé ìwọ mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí sìn àjálù ńlá ni bẹ́ẹ̀ ni àjálù ńlá ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣé ìwọ pẹ̀lú ọkọ ẹ ẹ̀yin ti gbàgbé nǹkan tí mo sọ fún yín jọ́sìn. <laughs> ẹ̀gbọ́n mi irú orí ọ̀rọ̀ lẹ sọ kalẹ̀ ẹ wo ṣẹ́rí ẹ má jẹ́ kí n tàn kó lè ṣeé ṣe kíyàwó tèmi gbọ́mọ pọ̀ lọ máa jó láàrin ọjà etí mélòó ló fẹ́ bá mi gbọ́ hmm. ẹ mọ lẹ́vù tọ́lọ́ ń tò wá sí society ọlọ́run gbé wa ga káwa wá gbéra wa lọ sílẹ̀ ah tí nǹkan mi bá wà tá lè ṣe ẹ jẹ́ kí n mọ̀ n tẹ́ sọ yẹn kò sọ̀rọ̀ mẹ́. Ah, ah, that sounds very ridiculous. so ah, ah i mean bí ẹni pé mi ò gbọ́rọ̀ ẹ̀ rìn at this level. ẹ wo tí bá lọ parí tọkọ mi bá ti fún mi lówó á ní kí n dìde kí n jó tó bá ti ní kí n dìde kí n jó ni mo máa ń dìde lọ jó tí bá dẹ̀ ti náwó tán báyìí mo tún máa lọ jókòó ni ẹ mm-hmm. ká má ti wá sọ pé máa lọ sọ́jà for what ṣìrì máa gbọ́mọ sẹ́yìn eh. máa gbọ́mọ sọ jọ torí ọlọ́run káwọn bẹ́ẹ̀ bí chief eh, bọ́bá gbọ́n tẹ̀ máa kọjá eh. wọ́n wá rí mi tí mò ń gbọ́mọ jó. mi ò tẹ̀lé máa jì rẹ̀ ká ẹ ah, jọ jọ jọ jọ jọ lájọ. bàbá àbèjì Jayéọlá so ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ òun ló fa ẹ̀rín tẹ kò ń rí mo rò bóyá ẹ̀ mọ nǹkan tí mo sọ dáadáa ni kí lẹ́yìn gbé ṣeré bí ọmọ ìjò yìí akọ́ṣẹ́jáyé náà ń sọ̀rọ̀ ń pẹ́ bẹ́ẹ̀ ni àkọsẹ̀jáyé òun náà sọ̀rọ̀ ń pẹ́ ṣé rí láyé àtijọ́ bọ́n bàbá wa ṣe máa ń tọ́ gangan tí ọba bí ọmọ kódà kó jẹ́ ọmọ kan ṣoná bí ọmọ àlọ́ wo àkọsẹ̀jáyé ẹ̀ ọmọ àgbé orí ẹ̀ wò so wọ́n á wo nǹkan tó yóò bá máa ṣẹlẹ̀ ká má ti wá sọ pé ọmọ méjì. ẹ̀gbọ́n mi ṣé rí tá a bá ju abẹ̀bẹ̀ ọ̀rọ̀ yìí sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ ìjẹ́ mọ̀ ẹ́ pé tí ìyàwó mi máa lọ sí patí kò kàn lè déédéé bọ́ sàárín àgbo kó máa jó anyhow. I mean talk less of àárín ọjà. Ah, ẹ wò ó mo ti sọ kì í ṣe pé mi ò believe nù àkọsẹ̀ whatever tẹ sọ bẹ́ẹ̀ tí ń tá a bá lè ṣe láàrin ara wa ah, àwọn tó máa ń sọ ọ̀rọ̀ yìí náà wọ́n máa ń ní nǹkan míì tí wọ́n tún lè ní ká ṣe instead of I mean exposing ourselves unnecessarily to uh, uh, ridicule níta so please ẹ bá wa wá nǹkan mi n tẹ́ ẹ sọ yẹn o kò ṣeé ṣe. lórí ẹbí lórí ẹbí lórí ẹbí wọn lè tún sọ yìí kí wọn lè tún sọ yìí mo mọ̀ pé nǹkan tí mo sọ fún nígbà yẹn gangan òun ni àkọsẹ̀ àkọsẹ̀jáyé wọn. báwo la ṣe máa gbé àwọn ọmọdé lójú láì ṣe bíbára. ẹ eh, àwa two graduates àwọn educated now a lè máa ṣerú nǹkan bẹ́ẹ̀ no we can't wọn ni máa jó láàrin ọjà. ìdí ẹ̀ lẹ́yìn wa nǹkan tọ́kọ ẹ sọ títí títí ìjọ sí nìyẹn tó ní alákọ̀wé lòun pé òun ò lè gbé ọmọ jù ìyá ìbejì ṣó fẹ́ gbọ́ àkọsẹ̀jáyé ọ̀hún ọmọdé yìí nǹkan tó lágbára ni ṣó wá rọ̀rọ̀ yín ẹ̀ńtà ni kò ṣe tó tó lòun ò lè ṣe tó tó tó ni kódà ó máa ṣe tó tó tó tó tó tó lọ́nà àìmọye tí ẹ bá fẹ́ fẹ́ solution lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ máa lọ jó ni o àgàgà wọ ìwọ ìwọ gọgàn yìí o máa jó gidi tó máa wọ gbogbo ẹni ọjà gidi tó máa jó pé ìyá àbèjì o ti gbọ́ ẹ mọ rírì ọmọ tẹbí ni ọmọ tó ẹ pé àkọsẹ̀jáyé wọn nǹkan tó mú wá ní àgàgà wọn bèjì òṣàlápè wọn ah, tí kò sí àbẹ̀dé lẹ́yìn ọ̀pẹ o àtúntẹ̀ bá máa jó o. tó tó lóhùn ò lè ṣe tó tó tó ń ṣera ẹ̀ o ọ̀rọ̀ ọlọ́run ò tẹ̀rí yẹn lè lọ́la láìsí. màmá yìí ni ẹ̀ ní rí bàlújẹ́ lórí ọmọ ẹ̀ àmì àmì o ikú òjijì nípa o àmì o màmá nínú ẹsẹ̀ ń dùn yájú kan lẹ́yìn o àmì àmì àmì ẹ màmá ẹ o ẹ o ẹ o ẹ kó júṣe o ẹ kó ṣe é ṣe o màmá ẹ o. àwọn Yorùbá ló máa ń sọ wípé ẹni oníkàn làtúngbọ́ orí ẹ̀ ni mo ṣe ní kí ẹ wálé mi pé tẹ́ bá fi gbogbo ara yín gbọ́ wípé wọ́n láwọn òkè gbóná. ẹ ṣe rí àwọn aláṣọ bẹ́ẹ̀ lóòótọ́ tó di eyín gẹ́gẹ́ bí ẹ̀sìn tiwa àwa ẹ̀rọ wọn mọ̀ nǹkan nígbà tí nǹkan ti ṣẹlẹ̀ a sì máa gbà fọlọ́ ni òsì tí ó ṣẹlẹ̀ ọlọ́run làwa fi kọ́ lọ́run torí pé ọlọ́run ní í fún ni ọlọ́run ní í gbà ọgbọ́n ọ̀ka kò sóògùn kankan tó ka wọ́n ní láwùlà wà láàkó wa ilé abilà àlẹ́ àlẹ́ àlẹ́ sí kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ kọkọjọ ọmọ ọ̀ka oògùn ọ̀ràn ẹ̀wọ̀n táwọn yìí táwọn gbọ́dọ̀ wà náà lọ́wọ́ àtọ́bá rẹ̀ táwa náwó náwó náwó náwó náwó tọ́wá ti pé ń gbé ìgbẹ́yìn náà ọ̀pọ̀pọ̀ wá kú nìkan láàbọ̀ lọ́mù pa àbí náà ló tún wá dẹ̀gbà ló jáde iléèwé lọ́ba ya wèrè táà léèkì ẹ bá mu ní ẹ bá mu lọ ẹ bá mu lọ kí la fẹ́ bọ́lọ́run ṣe kò sí ní tá a ṣe nípa báyìí àwa ti fi ilẹ̀ fọlọ́run ní tí wọ́n kò jẹ́ kò tó bẹ́ẹ̀ nígbà tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ nígbà tó bá wọ ìlọ́mù. dadi tèmi ah. ah. kí ni wọn ti ọdún bọ́ọ̀rọ̀ la sọ kí la fẹ́ ti fi. mo dúpẹ́ fún yín púpọ̀ nítorí pé ẹ mọ ọlọ́run èmi ò ṣẹ̀sìn kankan àmọ́ mo ní ìbẹ̀rù ọlọ́run ah. ẹ wo àwọn àkàwé tẹ́ ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ àṣìṣe lásán ni ṣùgbọ́n mo rẹ́dì láti compensate yín. ilẹ̀ rẹ ti fún wa. mo rẹ́dì láti fún yín lówó. àtọ̀ gbogbo ẹgbẹ́ tuntun fọlọ́pàá mọ́ lórí ọ̀rọ̀ tàbísọ. bó tilẹ̀ jẹ́ wípé owó ò tó ẹ̀mí ẹ̀mí ju owó lọ lọ́ọ̀yà ẹ ti dààmú mi púpọ̀ ah! iṣẹ́ ilẹ̀ ń ṣe ṣáá níwèé torí pé mo mọ gbogbo ìrìn tí mo ti rìn ṣùgbọ́n mo tún wá dúpẹ́ fọlọ́run pé bàbá tún gbà fọlọ́hún àmọ́ bọ́n ṣe wá sọ yìí èló ni kí n fún wọn compensate wọn. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù hallelujah hallelujah hallelujah yeah maria mm-hmm. ó lọ́rọ̀ tí mo fẹ́ bẹ̀ sọ. torí mo mọ̀ pé tí o bá ti gbàdúrà tán mẹ́ẹ̀ oorun ló kù. right nǹkan mm. ayọ̀ ni ọ̀rọ̀ ayọ̀ ni tó fọkàn balẹ̀ ǹjọ́ mọ̀ pé ṣàdédé ni lọ́ọ̀yà pè mí lánàá ìyẹn lọ́ọ̀yà tí àwọn òbí sí ń bì tí wọ́n gbẹ́jọ́ lọ bá èmi hmm. bá lọ bá tí mo débẹ̀ mo bá bàbá young man àti lọ́ọ̀yà gbàrà tí bàbá sí mi máa sọ̀rọ̀ ó lóun ò ṣẹjọ́ mọ́. ó lóun ò ṣẹjọ́ mọ́. bẹ́ẹ̀ ni tó sọ ni ó ya èmi náà lẹ́nu. ewu tó wà bọ̀rọ̀ ìgbà ó ò ṣẹjọ́ mọ́. ká dúpẹ́ fọlùkùn tó sọ ni. ọlọ́run ò ṣẹjọ́ mọ́ in fact mi ò tí ì believe ara mi mo ní òkè kó jẹ́ kí n compensate wọn pọ̀ gbà ọ̀nà òògùn tó lọ́wọ́ gbé ọ̀rọ̀ nígbà. ọ̀nà òògùn ní ìdòwò wá gbogbo ẹ̀yọ lọ. èmi náà ní kọ̀kọ́ tí mo fẹ́ sọ mo ní kọ́ fẹ́ sọ. bóyá mo ń bọ̀. ṣé ẹ rí ijó tó ní ká lọ jó táyà jó láti jọ èmi ti lọ jó. what. ee ewu mo ti jójó yìí. o lọ jó ijó. mo ti jó wàhálà ẹ ti pọ̀ jù pressure ti pọ̀ jù ní ti lọ jó. mo ti jó. ẹ bẹ tí ok ṣé kò sẹ́yìn tó rí ẹ ṣá. ó ń sọ kí gbogbo ayé tèrè ṣé mo gbọmọ títì àbí mo lẹ̀ mọ́ náà ní tíjú òní tíjú kúrò ń bẹ̀ ọ́ ṣé gbogbo pẹ́ṣẹ̀ yìí gbogbo ti pọ̀jù gbogbo wàhálà yìí pọ̀jù tí ìyá táwọn ọmọ ìbá para wọn síra lẹ́rù. òun ti ṣe ọ sọmọ dọ́là tó dé. àwọn obìnrin máa lé o. mo ti jó náà lẹ pa lórí pé ọmọdé ò mẹ́kọ̀ọ́ jẹ́ kó máa ra lọ́wọ́ mm. bí àgbàlagbà bá dẹ̀ fọwọ́ tó bá ọmọ wí àfòsífàmọ́ra tó tó ṣe bí òwe. ṣe rí àtàwọn tá a jẹ́ òbí àwọn ọmọ yìí àtàwọn ọmọ yìí fúnra wọn àti kẹ́kọ̀ọ́ ńlá ẹ̀kọ́ táwọn tún wá kọ́ wọ́n tún wá kọ́ in hardware ẹ̀yin náà sá mọ̀ pé orí ló bá wọn ṣe nísìn tí wọ́n fi ńlá tuntun padà jọ ìwà afẹ́wà bẹ̀yìn ni kẹ̀kẹ́ má bínú good enough ẹ̀gbọ́n mi lẹ́jẹ́ ṣùgbọ́n àwọn ọmọ yìí tí mi ò bá mú wọn wá báyìí ẹ̀ ní mọ̀ wípé àwọn náà wọ́n ti di àtúnbí. Eh, àbí màdà. ìjọ má bínú ìṣàánú wọ ìṣàánú wọ ìṣàjọ hmm. àṣà ìgbọràn hmm. but a dúpẹ́ pé gbogbo gbogbo ju gbogbo ẹ̀ lọ kò ju bí kò ju ẹ̀mí wa lọ gbogbo wàhálà yẹn ju ẹ̀mí wa lọ. ẹ wo èmi ò bínú rárá ó kàn yẹ pé ṣe rí ẹsẹ̀ tí ẹ̀dá bá máa gbé orí ayé kò ní ṣaláì gbé ni ọlọ́run ọba mo mọ gbogbo nǹkan tẹ́ dá ò mọ̀ ẹ ti gbọ́ ṣe wá rí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ọpẹ́ náà ni màmá dá lọ́wọ́ ọlọ́run ìgbà tẹ́ ti ṣe nǹkan tí ó yẹ kẹ́ ṣe gbogbo nǹkan ti parí síbẹ̀ ni kò sí ìwọ̀kan. ẹ dẹ̀ dúró lọ́wọ́ ó yẹ ẹ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ bọ́ mi my friend. I'm sorry ẹ dẹ̀ promise wọn pé gbogbo pálapàla yà á stop pé kò mm, ní ṣẹlẹ̀ mọ́. ẹ ó kàn yẹ pé àwọn ọmọ mi ni màá bá sọ̀rọ̀ ẹ̀yin èjì rẹ méjì ṣé ẹ̀yin òun oríkì tó máa ń kì í ni ẹ̀yin èjì rẹ yìí láàkì wọn ní wọn lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyẹ́ ọ̀bẹ kìsìgbẹ́ kẹ́sẹ́ ọbẹ̀ wọlé alákìsà ọ̀sẹ̀ alákìsà tó nígbà ṣọ́. Mm. Ah, ah ẹ̀yin tó yẹ pé ẹ̀yin ló yẹ kẹ́ máa dùn òun bí yín ṣùgbọ́n èmi gan mọ̀ pé gbogbo ẹ̀ ti dópin báyìí ṣé ẹ promise pé ẹ̀ ní dán òun bí yín láàmú mọ́. ṣé tí ẹ rí ẹ̀gbọ́n mi bí ẹ ṣe máa ń rò wípé einstein tẹ bá bá wọn wí pé a tún máa ń sọ̀rọ̀ rárá o ṣe rí ẹ wo ẹ ṣáà jẹ́ kí gbogbo ẹ lọ alákọ̀wé lè máa ń ṣiṣẹ́ alákọ̀wé ṣẹgbọ́n àwọn náà ti realize mistake wọn but mo gbọ́tọ̀ gbọ́ mi sọ ní ìṣèwé pé kẹ́ promise àwa náà. no no no kò tí ẹ nílò kò need ẹ̀yẹ tún try gbogbo nonsense tẹ̀ ṣe mo máa sọ yín lókun rẹ̀. ìṣe àjẹkàbà dúpẹ́ ibi tí àdìpápá tà sí ẹ̀ wájú iṣẹ́ àdìkà bá dúpọ̀ olúwa ṣe é ṣe wọ́n ṣe fọ́ọ̀rì. ẹ ṣe sà ẹ ṣe àbáyọ ọlọ́run. bẹ́tà. ọmọ ayé nípa ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ ṣe ẹ̀gbọ́n mi jàre. èjì máa mọ kí yìí o ẹdùn jọ bí ọmọ ẹdùn tí ń ṣeré. barista tó nígbà.